Exercise 1, columns 1 and 2. Títì. Shofu fo títì dá? Òpópó. Shofu fòpópó dá? Odò. Shofu do dá? títì ṣó títì dá odò shofo fodò dá òpópó shofo fòpópó dá. Exercise 1, column 3. Rárá. Kofoda, Rárá, Kofoda, Rárá, Kofoda. Exercise 1, columns 1, 2, and 3. Títì. show for títì dá? Rárá. kòfọ́dá òpópó ṣé ó fòpópó dá rárá kò fò dá odò ṣé ó dá rárá kò fò dá. Exercise 2, columns 1 and 2. Èmi n yasotun, yà ko yasotun, awa, ako yasotun, àwa a wọn kò yà sọ́tún. Exercise two, columns one and three. Èmi mo yà sọ́sì. Òun ó yà sọ́sì. Àwa. aya sósì àwọn wọ́n yà sósì exercise two columns one two and three èmi n kò yà sọ́tún mo yà sósì. So yà sọ́tún ó yà sósì a wá a kò yà sọ́tún a yà àwọn wọn kò yà wọ́n yà sósì àwa a kò yà sọ́tún a yà sósì èmi n kò yà sọ́tún. So mo yà sósì àwọn wọn kò yà sọ́tún wọ́n yà sósì òun kò yà sọ́tún ó yà sósì. Exercise three columns 1 and 2. Shekaya Sawosi Otun. Shekaya sawotun. Emi. èmi ṣé kí n òsì ṣé kí n yà sọ́wọ́ òsì àwa ṣé ká yà sọ́wọ́ òsì. Exercise three, columns one and three. Ṣé ká yà sósì? So ọ̀tún ṣé ká yà sọ́tún èmi ṣé kí n yà sọ́tún òsì ṣé kí n yà sósì àwa. So si ṣé ká yà sósì. exercise three columns two and three. ṣé ká yà sọ́wọ́ òsì. ṣé ká yà sósì. ṣé ká yà sọ́wọ́ ọ̀tún. ṣé ká yà sọ́tún ṣé kí n yà sọ́wọ́ ọ̀tún. ṣé kí n yà sọ́tún ṣé kí n yà sọ́wọ́ òsì ṣé kí n yà sósì ṣé ká yà sọ́wọ́ òsì ṣé ká yà sósì. Exercise 3, columns 3 and 2. Ṣé ká yà sósì? ṣé ká yà sọ́wọ́ òsì ṣé ká yà sọ́tún ṣé ká yà sọ́wọ́ ọ̀tún ṣé kí n yà sọ́tún ṣé kí ọ̀tún ṣé sósì ṣé kí òsì. ṣé ká yà sósì ṣé ká yà sọ́wọ́ òsì. exercise four columns one and two. ìwọ ṣó yé ọ òun ṣó yé e? ṣó yín àwọn ṣó wọn. ìwọ ṣó ọ ẹ̀yin ṣó yín òun ṣó yé e? àwọn ṣóyé wọn. Exercise 4, columns 2 and 3. Ṣóyé ọ kò yé mi ṣóyé kò yé ṣóyé yín kò yé mi. ṣó yé yín kò yé wa ṣó yé wọn kò yé wọn ṣó yé kò yé ṣó yé wọn kò yé wọn ṣó yé yín. kò yé mi ṣó yé ọ kò yé mi ṣó yé yín kò yé wa. Exercise 4, columns 1, 2, and 3. Ìwọ ṣó yé ọ kò yé mi. òun ṣó kò yé ẹ̀yin ṣó yín kò yé mi ẹ̀yin ṣó yín kò yé wa àwọn ṣó wọn. kò Exercise 5, columns 1 and 2. Kọ̀wé. Ofe fẹ́ kọ̀wé. Kọ̀wé. Ó kọ̀wé. Jó. Ó nọra offer nọra For sure, offer For sure. kí wọn offer fẹ́ one. wọn. Exercise 5, columns 1 and 3. Conway. ṣó lè kọ̀wé kọ̀wé ṣó lè kọ̀wé jó ṣó lè jó nọ́ra ṣó lè nọ́ra fọṣọ. Surely, for lè fọṣọ lọ kí wọn one. lè lọ kí wọn. Exercise 5, columns 2 and 3. Ó fẹ́ kọ̀wé. Ṣé ó lè kọ̀wé? Ó fẹ́ kọ̀wé. lè kọ̀wé? Ó fẹ́ jó. Ṣé ó lè jó? Ó fẹ́ nara. Ṣé ó lè nara? Ó fẹ́ fọṣọ. Ṣé ó lè fọṣọ? Ó fẹ́ lọ kí wọn. Ṣé lè lọ kí wọn? Ó fẹ́ jó. Ṣó lè jò ó? Ó fẹ́ fọṣọ. Ṣó lè fọṣọ? Ó fẹ́ kọ̀wé. Ṣó lè kọ̀wé? Ó fẹ́ nọra. Ṣó lè nọra? ó fẹ́ lọ kí wọn ṣó lè lọ kí wọn ó fẹ́ kọ̀wé ṣó lè kọ̀wé. Exercise 5, columns 3 and 2. Ṣó lè kọ̀wé. Ó fẹ́ kọ̀wé. ṣé ó lè kọ̀wé ó fẹ́ kọ̀wé ṣé ó lè jó ó fẹ́ jó ṣé ó lè nọra ó fẹ́ nọra ṣé ó lè fọṣọ ó fẹ́ fọṣọ. Shirley lucky one. Ophel you one. End of unit 29.